mo kí yé o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá o ẹ̀yin náà láwọn máa bá ikú kò ní wá gbé o life and direct lélẹ́yìí o eléyìí ò kì í ṣe àhesọ ọ̀rọ̀ life and direct lọ́dọ̀ ìyá wa ni o bẹ́ẹ̀ ni life and direct breaking news olóyè Adeyemo Sunday Igboho has done it again o oh. please share it with families and friends. Bàbá wa ti ṣe kí ni wọ́n tún ti ṣe bẹ́bẹ́. Bàbá wa tún ti dá àrà tuntun àrà ọ̀tọ̀ míì tó dẹ̀ jẹ́ wípé bàbá tún fakọyọ wọ́n tún jẹ́ kó yé wa pé gbogbo ọmọ Yorùbá àní ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ dídùn lọ́sàn aṣọ. Bàbá wa ti jẹ́ kó yé wa pé àní ẹ̀dùn aráàlú ó ká mi lára nítorí wípé wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ aráàlú gidigidi wọ́n dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ń gbọ́ ti àwọn aráàlú ẹ tún wá wara àwọn bẹbẹ tí bàbá ṣe lọ́lọ́wọ́ nítorí pé life and direct níbi tá wà yìí hmm, ó ṣe kí ni ó jẹ́wọ́ pé bàbá ń ṣiṣẹ́ bàbá tún ṣe giveaway ni o bàbá ṣe giveaway ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí official account tí bàbá ṣe ìyẹn official account tí bàbá ṣí fúnra wọn tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn access láti ṣe kiri láti bá bàbá láti rí bàbá live and direct ibẹ̀ ni bàbá ti ń ṣe give away tí gbogbo wa mọ̀ tí bàbá ti máa ń ṣe give away ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ti ń ṣe give away wọn tó dẹ̀ jẹ́ wípé ṣé ẹ rí give away wọ́n ní kì í ṣe pé bóyá àwọn fẹ́ fi ṣe operation àbáwọn kọ̀ fẹ́ fi máa gara bí kò ṣe pé àwọn fẹ́ẹ́ fi máa ran gbogbo ọmọ yorùbá lọ́wọ́ bẹ́ẹ̀ ni o bàbá náà fẹ́ẹ́ máa tún máa fi ràn wá lọ́wọ́ ni o láti fi lè jẹ́ kí a mọ̀ pé yes kò ń ṣe lórí lásán lání bí kò ṣe pé olórí tó ṣe kíni tó nífẹ̀ẹ́ ará ìlú dọ́kàndọ́kàn bàbá ti jẹ́ kó yé wa o wípé ṣe é rí yorùbá nation yìí iwájú iwájú ni ọ̀pá ẹ̀bìtì yóò máa ré sí. Si tó túmọ̀ sí pé a ò ní fọ́ a ò ní sá a ò ní jábọ́ a máa lọ iwájú ni nítorí pé ẹni iwájú ni wá o àwa kì í ṣèrò ẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ wò ó gíbebe bàbá ó ń lọ lọ́wọ́lọ́wọ́ fún wọn tó o bá ṣe kí ni tí o bá tí ì jàǹfààní ẹ̀ tètè gbẹ́nu sí o kí wọn náà rí bẹ́ẹ̀ ni o hey up Ìgbòho ṣá Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back òmìnira ilẹ̀ yorùbá òun ló jẹ wá lógún yorùbá nation ní o Ìgbòho ṣà olúwa dúró ti bàbá bẹ́ẹ̀ ni olúwa dúró ti yín o togotogo ni o májàsọ́lá hmm, bàbá ẹ ò wálẹ̀ ikú ò ní pa yín fún wa nítorí náà ẹ̀yin gangan lẹkùn ọkọ̀ fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí rin ká sọ pé a rí rin bẹ́ẹ̀ ni n tó fi da kéèyàn ní àwọn olórí gidi nìyẹn ìyẹn àwọn olórí tó gbọ́ ti àwọn aráàlú ìyẹn àwọn olórí tó jẹ́ pé wọ́n ní àǹfààní pẹ̀lú aráàlú tí kì í ṣe olórí tó jẹ́ pé tó bá ń bọ̀ báyìí sìnrìn bíi five hundred ó ti tẹ̀lé lẹ́yìn tí kì í ṣe olórí tó jẹ́ pé àti súnmọ́ lásán ìṣòro ni o ò tiẹ̀ nílé láǹfààní àti súnmọ́ bodyguard lásán wọn máa gidi ẹ̀ dànù ni irọ́ kò ṣe olórí títí wa ah Ìgbòho ọmọdé ẹ mọ́ májàsọ́ láòṣà àwọn eléyìí àwọn ẹni tí Ọlọ́run rán ni wàá ti mọ̀ wàá ti mọ̀ wàá ti máa gbọ́ wípé ẹni tọ́lọ́run bá rán kèkí ńlá àrùn kan lára ẹ wo ẹ̀yin àmì bàbá mi iṣẹ́ ẹ ti rí ní tó fi dá kéèyàn máa láwọn èèyàn gidi nìyẹn nítorí Yorùbá ní tí ajá bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ́ Yorùbá nation wa náà la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá wa òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn òdì ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe ẹ máa tẹ̀ sójú ẹ̀ live and direct pẹ̀lú olóyè adéyẹmọ sunday gbòó ni o official account wọn bàbá ń ṣe giveaway lọ́wọ́lọ́wọ́ ẹ wọ ìyá mi bàbá mi mi ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó lọ viral wípé bàbá ti ṣe kíni bàbá tún ti ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀ bàbá tún ti tẹ̀síwájú ara àwọn ìgbésẹ̀ tuntun rèé bàbá ní lẹ́yìn ọjọ́ ìbí tó ń bọ̀ lọ́nà yìí lẹ́yìn ọjọ́ ìbí hmm pé protest massive protest ó ń lọ ó ń bọ̀ ní London ìyẹn nílùú òyìnbó tó jẹ́ pé gbogbo ọmọ Yorùbá tó wà ń bẹ̀rẹ̀ wọ́n á tún support wọ́n á tún dìde wọ́n á tún gbórí sókè lè sẹ́ àní Yorùbá nation wà la fẹ́ bàbá ti sọ pé lẹ́yìn dínà lẹ́yìn báyìí tó ń bọ̀ yìí ẹ má jẹ́ tọ̀ yín protest bá ṣe kí ni ó ti ń rẹ́dì nílùú òyìnbó lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní London ẹ wò ó so gbogbo àwa tìlú òyìnbó lọ́hùn nàìjíríà bàṣì ẹ kú ìmúrasílẹ̀ nítorí massive protest rally máa tẹ̀lé tó dẹ̀ jẹ́ pé massive protest tó bá máa tẹ̀lé báyìí hmm, àná àti sọ fún yín pé yorùbá nation wa ó ti ń lójú bọ̀ ẹ rí ó ti ń lójú bọ̀ inú mi kò máa ń dùn ni nítorí pé mo wà nínú yorùbá nation bẹ́ẹ̀ ni o ẹ wò ó ọmọ adéyẹmọ ìgbòho ṣá ó ti ní pé káwọn aráàlú òyìnbó náà máa múra sílẹ̀ nítorí àwọn ń gbé pọ́tẹ́sì àwọn ń gbé bọ̀ àwọn ń gbé bọ̀ tó dẹ̀ jẹ́ pé peaceful wọn ni tí ò kì í ṣe protest tàbí rally wàhálà onírálì ilé máa lọ rẹ wẹ́wẹ́ ní tùbínùbí kò ní sí ogún ìtàjẹ̀ sílẹ̀ kò ní sí pé bóyá gbàgbà gbogbo gbòò ó fàdá wọlé ó kò bọ́ jáde. Mm-mm bàbá ní wọ́ọ́rọ́wọ́ ni kẹ̀ máa múra sílẹ̀ bàbá ń jẹ́ kó yé wọn ní pé torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí wọ́n pín orílẹ̀-èdè yìí kó jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní kó jẹ́ kó ní kálukú lọ kí Ìgbò wà láyé ara tiẹ̀ kí Yorùbá máa mí bẹ́ẹ̀ kí Haúsá náà ìyẹn àwọn Fúlàní kó bá tiwọn lọ fún díẹ̀ yìí ẹ pín orílẹ̀-èdè ṣé ẹ̀ṣẹ̀ wà ní kéèyàn sọ ẹ̀dùn ọkọ ẹni ṣé òun ló wá fa tó jẹ́ pé àwọn òbèrè Fúlàní yìí wọn wá fi ń wọlé pa wá bíi anyhow lọ́wọ́ ìyá àṣemọ́ bẹ́ẹ̀ ni àti láàṣemọ́ kò ní kálukú pín gàrí lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n nǹkan tí àwọn èèyàn sọ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o chief olóyè Sunday Ìgbòho ṣá owó baba dami long life and prosperity ẹkùn ọkọ̀ fúlàní ìdàdàkú kọjá mórí ikọ̀ fèrè tá a bá rẹ́ni kà sọ̀pá rẹ́ni bẹ́ẹ̀ ni o. Hmm buhari tó ń fi ọwọ́ ọwọ́ ra àwọn ló fọwọ́ ra àwọn fúlàní lórí um ọ̀tá ọmọ yorùbá bẹ́ẹ̀ ni nígbà yìí òun fọwọ́ ra wọn lórí ni àwọn olóṣèlú wa ti fẹ́ tà wá um wọ́n ti fẹ́ tà wá tán ọlọ́run yóò gba ilẹ̀ wa fún wa ò bẹ́ẹ̀ ni yín olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàdúpẹ́ lọ́wọ́ yín o àti gbogbo ẹ alátìlẹyìn Yorùbá Nation bẹ́ẹ̀ ni a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín nítorí ẹ kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ ni up yorùbá nation no retreat no surrender bẹ́ẹ̀ ni yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ wo ẹ̀yin amẹ́yìn bàbá mi ṣé ẹ ti rí wípé ó dáa kéèyàn lẹ́ni lẹ́yìn torí pé bájá bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ́ bẹ́ẹ̀ ni yóò pọ̀ bọ́ ṣé ẹ ti rí o and yoruba nation walafe no retreat no surrender as far as this country dey concerned my brother and my sister Now na yoruba nation we want o anything else àgbọ̀ kọ̀ọ̀kan mọ́ god bless your nation ìdí tá a fi sọ fún yín